fún gbogbo ẹ̀dá tó lè máa tiraka ọlọ́run ló ṣe gbogbo ẹ̀dá tó lè máa tiraka. ọlọ́run ló ṣe gbogbo ẹ̀dá tó lè máa tiraka ọlọ́run ló ṣe gbogbo ẹ̀dá tó lè máa tiraka. jìbìtẹ́lì kan ṣe dé o jìbìtẹ́lì kan ṣe dé o ààrẹ ìbìtẹ́lì kan ṣe dé tó lò tì sí lórí o jáwọ́ pé mo ní bùkátà fèrè. kí bàbá lòdì bá parí iṣẹ́ yẹn o. nítẹ́ni ìpàṣẹlẹ o káàkiri o nítẹ́ni ìpàṣẹlẹ tó lòun ìtú mi o ó ní mo jáwọ́ pé mo ní bùkátà fèrè kí bàbá lòdì bá parí iṣẹ́ yẹn o báyìí ni ilé ẹ̀fọ́ra ti pọ̀ ju ìbò ti dé. Ṣáájú òun bẹ́ẹ̀ ọmọ alátọ̀kùn lọ.